أشي الصلاة فون النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي ألم وضع بلدي كل ما جاءك أتيانو وبوبو أبلاي كي صلاتنا مبعوث على النبي àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn a máa tẹ̀síwájú lẹ́nu nínú àlàyé kíra Umdatul Ahkam eléyìí tí a máa kẹ́kọ̀ọ́ nípa àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ìjọsìn wa dédé wà àkókò yìí ní gbogbo ọjọ́ sunday tọ́lọ̀bá ló bá wa láyé tí àǹfààní fi wà òun náà ni a máa ń jòkó jòkó yìí lẹ́yìn ìgbà tá a bá kírun àṣùbà wa tán tọ́ tèlé náà ni a ti wá ń bẹ̀rẹ̀ báyìí ìjókòó ọ̀hún náà sì ni a ti ń jo iná àwa àmì olúwa wa àmì ọlọ́wọ́n bá wa ọ̀rọ̀ tí ìfitọ́ ọlọ́run tí ìfità nẹ́bì ọlọ́mọdé tẹ̀lé wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àáfà oníwàásí oníkọ́kọ́ kàgbákò wọn jọ ọlọ́run ká tó wá sọ àwọn èèyàn tí ó sì lọ́nà kó tó tún wá kàgbá kù lórí dédé iye òǹkà ẹni tí ó bá sì lọ́nà ọlọ́dàkù máa ń sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́nu débi tá wò wá sínà débi tá mà wá sí aráyé lọ́nà tó awábẹ́ lọ́nà náà gbogbo jama ọlọ́dàkù máa jọ sí wà gbọ́ àgbọ́yé òun náà ní kọ́lọ́mọṣáà ṣùgbọ́n ní kọ̀ọ̀kan wa ọlọ́dàkù alkarim àbí adé ní kìtàbù sọ́lá kìtàbù kìtàbù sọ́lá àti parí kìtàbù sọ́hà láti bí oṣù kan sẹ́yìn tó àbí bí ọjọ́ mélòó ààyàn ní àlàyé nípa ìmọ́ra irú omi ìwò là máa ń lò bó láti ń sàlù àlá àlàyé jẹ́nàbà bó láti wẹ jẹ́nàbà àlàyé haidon kóṣù obìnrin bóò náà ti ń ṣe ọjọ́ mélòó la fi ṣe kí ni ìmọ̀ sọ ń pa rẹ̀ al-istihada àwọ̀ ọ̀dá ìjẹ̀ kí ni ìdájọ́ tó súnmọ́ obìnrin tí wọ́n bá ń ṣe bóò ni yóò ti ṣe ra rẹ̀ ẹ̀jẹ̀ bímọ kí ló súnmọ́ gbogbo eléyìí òun láti láǹfààní àti pọ́ kọjá nínú kìtàbù àtọ́hà ibi àwa fẹ́ wọ̀ àbíká ríta ti wọ̀ láti ìjókòóta síbẹ̀ yìí ó dàbí pé jẹ́ ìjọ àríbi ṣe halqa umdatul ahkam àmọ́ níjẹ́dógún a ṣàlàyé nípa kìtàbù sọ́lá pàtàkì jùlọ ahamiyatu sọ́lá bí irun ṣe pàtàkì tó ó dàbí pé aláǹfààní àti fi rinlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọ́kọ́ lọ èyí tó tẹ̀lé àbíwá ṣàlàyé nípa hadith tí ó wá lórí ọ̀rọ̀ ọ̀run tọ́ ọlọ́mọdé àgbàgbọ́ ẹ̀sìn lọ́wọ́ wa so lénìí inú kìtàbù sọlá ọ̀nà láti máa bá ẹ̀kọ́ wa sam. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd kìtàbù sọlá hmm. bá almawaqit an ali amri shaybani. واسمه سعد بن اياد قال حدثني صاحب هذه الدار واشار بيده الى دار عبد الله بن مسعود رضي الله عنه رضي الله تعالى قال سالت النبي صلى الله عليه وسلم اي الاعمال احب الى الله عز وجل قال الصلاه على وقتها قلت ثم اي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم ولو سددته لزادني أن عائشة رضي الله عنها قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات متلفعات بمروطهن ثم يرجعن إلى بيوتهن ما يعرفهن أحد من من الغلط ما يعرفهن أحد من الغلط ما يعرفهن أحد من الغلط عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يصلي يصلي الظهر بالهاجرة والعصر والشمس نقية والمغرب إذا وجبت والمغرب إذا وجبت والعشاء أحيانا وأحيانا إذا رآهم استمعوا عجل وإذا رآهم أبطأوا أخر والصبح كان النبي صلى الله عليه وسلم وإذا رآهم أبطأ أخر ليس أخر أخر وإذا رآهم أفطروا أخر والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بالغلط الهاجر أوا أحاديث تيان كاي <clears throat> ولا أحاديث تصف وانفا أسكوينو ينو أسيكي جو يرى الدروس الماضية pé àwọn àsìkò oorun àwọn yìí ṣẹ̀ríà ògbé ló yàgò apàkíyèsí eléyìí pé a ní ìjókòó tá a ti bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ògbé lórí kíni jama orí aago alukurani ògbé lórí aago hadith anagba muhammad ògbé lórí aago orí tó gbélé òjú bójú ọjọ́ bá ṣe ń lọ lọ olúwáyé sọ bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam al-Qur'an bí aqimi salata li duluki shamsi ila ghasaqi al-layl wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda orí tọ́lọ́wọ́ ọba wá gbé àsìkò orí lẹ́nu Jibril alayhi salam ó wá láti sánmà kálùmọ̀ pé ń tán ó sọ̀kalẹ̀ wá láti sánmà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò orun kọ̀ọ̀kan àsìkò orun àṣùbà lọ́jọ́ àkọ́kọ́ Jìbìrìlù bọ́ọ̀lẹ̀ wá láti sánmà wá sórí ilẹ̀ ó wá níjà nẹ́bì kírun àṣùbà ìgbà tí ó dijọ́ kejì àsìkò tó wá lánàá fúnra àṣùbà àkọ́ ló wálé ni wọ́n àsìkò tó wá lánàá àsìkò tásùbà wọlé gẹ́lẹ́ tí í ṣe àkọ́kọ́ àsìkò àsìkò tó wá wá sí kejì ó wá ń jẹ́ àsìkò tí ó kù díẹ̀ tásùbà ó parí olúwa wá sí àsùbà fàdínàbì ní ọjọ́ kejì bẹ́ẹ̀ náà ló ṣe ṣe níbi tí zóhù ẹ̀mejì náà ló wá ọjọ́ àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ tá a wíwú ó wá ní fajr lọ́jọ́ àkọ́kọ́ náà ló wá ní zuhur ọjọ́ náà ló wá ní asr ọjọ́ náà ló wá ní ọjọ́ náà ló sì wá ní isha bí kan omi kírun bá ṣùgbọ́n àsìkò Akọkọ yẹn àkọ́kọ́ àsìkò ló àsìkò àkọ́kọ́ àsìkò rẹ̀ ló àsìkò àkọ́kọ́ àsìkò àsìkò ìṣà àkọ́kọ́ àsìkò rẹ̀ lọ́wọ́ ìgbà tí ó wà wá níjọ́ kejì ó wá tà sí síta náà àsìkò tí àsùbá ń lọ parí tó kù díẹ̀ tí ó rùn yọ olówá níjọ́ kejì àsìkò tí zuhuri ó parí tí dédé bòjì nǹkan ti fẹ́ ṣe dédé tó bá dúró lóòrò olówá kí zuhuri ó wá kírun àsìkò nígbà tó di pé òòrùn ti fẹ́ máa yẹ́lò ó wá kí magribi fún nígbà tí aṣafakul ahmar aṣafak táwọn àbá máa ń pè ní àwọn pápá ìgbà tílẹ̀ bá ń dúdú lọ tí ó wà máa ṣe bí ẹni tán báyìí pé báyìí àsìkò ní lọ ìṣáì ti ń wọlé ìgbà tí ó wá kí ìṣáì fún alówá ní ìdá kan ìdá mẹ́ta òru ìwáyà ní ìdá méjì òru ti kọjá ìwọ́ wá wá bẹ́ẹ̀ tó kí gbogbo orun nìkan ìwọ́n sọ fún anábùwà Muhammad sallallahu alaihi wasallam ìpè bayna hadhayni al-waqtayni sọ́lá sọ́rí àwọn àsìkò tí mo wá tó tàṣe yìí àkókò tí mo wá lánàá tó jákòókò àkọ́kọ́ èyí tí mo wá lé ní o láti ìgbà tí dédé àkókò tàná ti bẹ̀rẹ̀ dìgbà tí mo wá lé ní àárín àkókò yìí lè fi kí ìhùn tó ní wọ́n pé bí ẹ̀bá fi lápọ́kọ́ yẹn ìrún lókí ó ti rọnú díẹ̀ díẹ̀ ìrún lókí títí títí kó sáti mọ́ kọjá so Jibril alayhi salam bó ṣe sọ kalẹ̀ wá pa nàbì aago kọ́ ló lò ń jọ́dà lóyá sí afá àti má ti ń pẹ àwọn èèyàn lọ síbi ni àtẹ̀yẹ́ ò gbé aago kalẹ̀ ìtítẹ̀lé àwa gbé kalẹ̀ yìí ń ń yẹ̀ ìmọ̀ ṣe kí ni jama ìmọ̀ ń yí ojú ọjọ́ mọ̀ ń yí ẹwòrú àgùntà wà yìí ní àbá ojú ọjọ́ tẹ́lí pé tí ń ṣe bí pọ́nù ti fẹ́ máa yọ sá tẹ́ ẹ bá sì wò ó níbi oṣù méjì sẹ́yìn ẹ̀rí kété bí àsìkò yìí kódà ilẹ̀ òní tí ìjọ másìkò ta sínú àṣùbà àtàlẹ̀ kan yóò sì mọ dúdú sẹ́ni bó ṣe ń yí padà yẹn ká mọ̀ mọ̀ pásíkò oòrùn wa náà bí ó ti mọ̀ sí kínú jọmọ́ bí ó ti mọ̀ yínú o gbogbo darí tó ń yí ju tó ń yí lọ yẹn yóò mọ àfẹ́kì irun wa náà táǹkì kínú táǹkì tó bá ti ń ti pé ìlú bílẹ̀ ti tètè mọ́ yìí nìtù ìtumọ̀ rẹ̀ ní pásùbà àti tètè ń tó ìtumọ̀ rẹ̀ ni pé àṣùbá àti tètè ń tó lákòókò táwà yìí nìtì alifájà rí ti yọ lágo ún kọjá nìtì kò ságo márùn àbọ̀ rárá tó bá ti ń di five twenty alifájà rẹ̀ ti yọ lákòókò tí a wà yìí tó sọ sí ẹni bá gbẹ̀rù àṣùbà àdúró lágo márùn àbọ̀ ẹ̀dá kùtì ló fi jàn wọ́n inú àṣùbà ẹ ní twenty five minutes to six kí ló fi jàn wọ́n inú àṣùbà a ti dáhùn lèyàn a ti lè máa kí bọ̀ bẹ́ẹ̀ irú bó ṣe ń kù díẹ̀ kóró tó yọ yìí àwọn tó bá yìí kí jàn náà lọ́wọ́ báyìí náà kí náà sì ń kí inú àṣùbà bóòrùn bá tó wá yọ ó ní àṣùbà àti kọjá tẹ́lẹ̀ tó bá tó wá di àsìkò tí ìrún àlùfájà rí bá ti pé kò wọlé mọ́ lágúta ló wọlé o à ń bọ̀ wá sọ bóun ni ó ti wọlé o tó bá ti ń di pé aago mẹ́fà lù kó tó mọ wọlé tóró mọ́ tó rẹ̀ irú àsìkò yẹn ó ní aago méje ó mọ lù báyìí òun ní kìí ṣe bí ẹni yọ irú àsìkò dá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbogbo ó ti mọ̀ sí bí ẹni dúdú ẹgbẹ́ alábẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rún rẹ̀ kan padà yìí pé ní aago mẹ́fà kọ́lá tó ti gbé nù lóde tọ̀ ẹ rí i pé ilẹ̀ ti fẹ́ máa ṣe bí ẹni kàn má díẹ̀ díẹ̀ ilẹ̀ ti dúdú àmọ́ ìkan àti rí òye pé ilẹ̀ mọ́ bọ̀ aago mẹ́fà lóde àwa ń gbà náà aago mẹ́fà dídí agogo mẹ́fà yẹn nígbà míì gbogbo ẹ̀ ó dúdú bí ìgbà ta ti wà lágo márùn-ún òru tẹ́rí bó ṣe dúdú yẹn bó ṣe ń yí padà yẹn ìrun wa náà táǹkì náà ó náà gbọ́dọ̀ mọ́ ṣe kí nù jẹmọ́ ó gbọ́dọ̀ mọ́ tẹ̀lé láti gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ pa àsìkò rẹ̀ tọ́lẹ́bára fáà tí wọ́n ń parọ́ fáwọn èèyàn ẹ̀ báwọn bàbá wa kan tí máa ń ṣe láti gbọ́dọ̀ máa ṣe òkúrọ́ nírú wọn o ìrun àsùbá àtàǹkì ní kọ́tà tó 6 àìmọye ìgbà ní òníwọlé irú àsìkò yìí bá ti ní kọ́tà tó sì yóò wọlé àyò òníwọlé yóò wọlé báwọn oṣù kan bẹ́ta ti lò lọ sẹ́yìn ẹni bá kínú àṣùbá ní kọ́tà tó sì bí ìgbà tí yanná fílà ni torí kí àlùfájà ní gbogbo tí ẹ̀ sí ìjáde pàápàá débi dásìkò nu àṣùbò wa tó torí pé bí gbogbo ẹ̀ ṣe ń yí lọ ẹ̀ náà ní kí ni òun náà ní ṣe yí lọ ẹwà ẹ lómi yóò kàn kájú níbo níbi fámi yíbo àìwọ́dọ̀ bá kírun lágbo kan ọ̀gẹ́gẹ́ ni ọ̀nà ìbò ṣe rí àti dákọ̀ agbó fún ọ nínú alukur'an pàrọ̀ fáwọn èèyàn mọ́ ìjọ bá yé èèyàn èèyàn máa ń sì ń kẹ́kọ̀ọ́ ń parẹ́ yìí ẹ̀sìn wa ìdí rèé ẹ̀sìn bọ́ọ̀lọ̀ ń bá ti ní a ṣe òun láti gbọ́dọ̀ ṣe kínú láti gbọ́dọ̀ ṣe kìí ṣẹ̀sìn báwọn bàbá wa bá ti ṣe láti gbọ́dọ̀ máa ṣe irọ́ àwọn bàbá wa urdatun lil khata wọ́n lè ṣe kó wọlé gbà míì wọ́n sì lè tàbíṣe nígbò yípo máa ni wọ́n àbí máa súnmù ni wọ́n ni sí ọ̀rọ̀ mímọ̀ gbọ́dọ̀ mọ́ bí wú ọ̀rọ̀ ẹ̀sìn wa ọpọlọ hákàdà wàjẹ́dìnà àlẹ́yìí bá ti bá táwọn bàbá wa ti máa ṣe sọ ẹ̀mí tó dáa mọ́ lẹ́mi a ah, sáwọn abẹ́ yí kìíní kan padà ń wọ́n mọ́ fojú yìí wò kí lálùkùránì sọ lórí ìrun níjò lágó dáyé náà nígbà à ń wo aago níjò ló dáyé níjò lè bó ṣe aago ìwádìí abóté ègbò èbó ṣe yí gan nàìjíríà lọ ní ti wẹ́dà tí wàá mọ́ bá wa ní kinní mu ni o àwọn ìlú kan bẹ lágbàáyé wọ́n máa ń yí aago wọn báyìí ṣègbè tí wẹ́dà bá ti change wọ́n wá yí wọ́n gbé kálukó lọ yóò mú agbó rẹ̀ yóò gbé bọ́lẹ̀ báyìí yóò wá tún set ìtumọ̀ ẹni pé ọlọ́run weather ti change àwọn náà gbọ́dọ̀ mọ́ ṣe kínú àwọn ọmọ change agbó wọ́n gbọ́dọ̀ mọ́ ṣe kínú wọ́n gbọ́dọ̀ mọ́ change agbó lẹ́yìn bá dé gbogbo àwọn ọgọ́rọ̀ àwọn ìlú èbó gbọ́gọ̀rọ̀ wọn ti wá nínú ṣùgbọ́n àtọ́jú ti wá dúdú ẹlòmíbẹ̀ tó bá gòyí ti wá náà bí kébóyá gò yẹn ní control ojú ọjọ́ rárá aago àwọn kẹ́mẹ́kà sí wọ́kà permanent ẹ̀ kalẹ̀ ní kò sí ojú ọjọ́ ojú ọjọ́ tiẹ̀ dúró ni ó sì ń ba ọlọ́run ọba ní kọ̀ǹtúrò rẹ̀ ọlọ́run ṣáà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ kó yé wa oorun ó pàtàkì wọnú àsìkò oorun tá a fẹ́ wọlé nù hadith tá a ké tán gbẹ̀yìn حديث أبي عمرو الشيباني تجي سعد بن إياس tí a kà kọjá ọ̀rọ̀ kan bẹ tá a lábẹ́ yẹn jújọ náà tákòókò wá gbà wá ò ní pé bí àdìsí yẹn ṣe wá pé abdullahi bin mas'ud olóhùn béèrè lọ́wọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam bi ayyul amal ahabbu ila allah ayyul amal ahabbu ila Allah pé iṣẹ́ wo lọ́lọ́run ọba máa ń nífẹ̀ẹ́ sí jù tí ọlọ́run ọba náà máa ń nífẹ̀ẹ́ nǹkan àmọ́ bọ́lọ̀ ń ṣe máa ń nífẹ̀ẹ́ nǹkan kìí ṣe bí àwa ṣe máa ń nǹkan ó jẹ́mú ò gbọ́yé báwa ó ṣe fẹ́ràn nǹkan tá a bá rí bóyá ìyàwó bóyá ọmọ bóyá owó bóyá oúnjẹ ó yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe máa ń fẹ́ràn kan bóòlù ọlọ́run ti wá máa ń fẹ́ràn kan àmọ́ ìbọ́lọ̀ ta bá mọ̀ láàmọ̀ pé ó ti nífẹ̀ẹ́ sí kìíní kan tí mo rí bó ti ṣe àmọ́ bó ti nífẹ̀ẹ́ àmọ́bìnrin rẹ̀ fún wa pé òun mọ́ ṣe kínú ó dáhùn pé sípàtún mahabba ìròyìn ká nífẹ̀ẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run náà àmọ́ bò ó ní tí máa ń nífẹ̀ẹ́ ó yàtọ̀ sí ti gbogbo ẹ̀dá pátá bẹ́ẹ̀ náà ní ti sọ̀rọ̀ ọlọ́run ọba ma ń sọ̀rọ̀ àmọ́ bí ti ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí ti gbogbo ẹ̀dá pátá ó yàgbé àhà àwọn ìròyìn tọ́lọ̀ bá fi ròyìn ara rẹ̀ báyìí àwa náà gbọ́dọ̀ fi ròyìn ẹ̀ àmọ́ bá bá a fi ròyìn ẹ̀ ní tí yóò ti àtún wá gbọ́dọ̀ tó wá torí pé àfẹ́ ah, ròyìn ọlọ́run bí ẹ̀dá látún lọ rèé takòrò ìdóbi ròyìn ara ẹ̀ báwo gbá lọ́wọ́ ẹ̀ èèyàn ròyìn ara rẹ̀ kó mọ́ nífẹ̀ẹ́ ìwọ́wá ní wọ́gbá ọgbá ọsọ bọ́lọ̀ pọ̀ gbà nù olùgbọ́rọ̀ nìyàn náà yìí báyìí sànẹ́bùwà Muhammad sallallahu rẹ̀ ọba àdúlá ẹgbẹ́ tó nílé ìwò tún lẹ́yìn náà ó ní láti dáadáa tó méjèèjì ọlọ́run tún lè wò tún ni ó sọ pé kájagun tó gbé ọ̀nà ọ̀nà ọlọ́run tún lè pé àdúlá ẹgbẹ́ tó wọn tó báwọn yẹn pé àwọn tẹ́rí tí mo sọ pé mo kálẹ̀ yìí àdínábì ló tí n bá tún ní kó máa sọ mí ìfún mi pé wo tún ni èwo tún ni anábì ò bá tún lékún fún mi kò bá tún sọ mí ìfún naam ibi àwọn ń lọ ni àwọn àdìsí ó ní tó lọ́lá jù ṣẹ̀pá tí àyà kan náà lánàá àyà wà máa ń ná àbùlámù ta ní ìwé náà pọ̀ irú nǹkan báyìí náà wá pọ̀ ní àdìsí mọ́jẹ́ káwọn aláìmọ̀ kan kan tó tún wá dàrú mọ́ lọ́wọ́ bá ti ṣàlàyé táyà kúrá ń dáná ẹjọ́ ṣàlàyé àdíríkì yìí náà ṣe pé àdíríkì mi mẹ́ ẹ bá débẹ̀ iná àdíríkì náà àdíríkì kan wà ní pé alá ukhbirukum bi afdali a'malikum adábìlẹ́yìn èèyàn tí ì sì ní fún yín rọ̀ èyí tó lọ láti lè gbogbo tẹ́tẹ́ mọ́ sí wà azkaha àtẹ̀yí tó mọ́jù inda malikikum lọ́dọ̀ olúwa yín wà arfa'iha fi darajatikum èyí tí ipò rẹ̀ ga tí èyí yóò jẹ́ kẹsàn yóò ga nínú kò nínú ládàtẹ̀lẹ̀ gbà níwájú ọlọ́ tẹmọ́gá anábì gbé jọ́nà zikrullah anábì ní ìmọ̀ arántí ọlọ́ níbi ó ní ala waqtiha ìgbà tó mú ìyùntọ́ ní túnmá lérò lówà nìyí ìgbóhùn yìí tọ́wọ́ ní túnmá aljihadu fi sabilillah àmọ́ bí àdíjẹ́ lè jẹ́ wọ́n ló pẹ́jù zikiru zikirullah hadithi bí àdíjẹ́ abúrẹ́ láti muslim abúrẹ́ ni wọ́n dé ìlú àmẹ́jì sallallahu alaihi wasallam pé ayyul a'mali afdal ó dà gẹ́gẹ́ bí irú ọ̀rọ̀ Abdullahi ibn Mas'ud nínú gbogbo jẹ́ta àti ẹ̀mọ́ ṣe ní ojú àlùjẹ́ náà èwo ló lọ́lá gbogbo ẹ̀ Ah, olú ànábì ni ìmánún bíllà ìmánún bíllà ah, ìnígbàgbọ́ sí aláàdùn ìmánún ló lágbára jù àbúrò rẹ̀ tó wá sọ pé fún mẹ́mẹ́ àdá lẹ́yìn ìmánì èwo tó ni kàál aljihadu fi sabilillah kásù jihadu sójú ọ̀nà bírù lìwádìí ó ti ha ó ti sọnù ọdún ní fún màmá àgbà lẹ́yìn náà ìwọ́n tún lẹ́yìn jihad qala hajjun mabrur hajjun mabrur hajji tẹ́ ṣe perfectly tẹ́ bẹ̀rù ọlọ́wọ́n bá gbà tẹ́ anábìlẹ̀ ni ó lóore jù nù yí pé nù yí tẹ̀sí àgbẹ̀nà ẹni ó lóore jù nù yí máa ń ta alẹ́bẹ̀ alukùrà ó lẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ alukùrà wà á lẹ́mà ìgbó kọjọ́ kí ló tó wá ń ṣe ó tó mi àbí bàbá wa Abdullahi bin Abu náà tó wà tí ń bèèrè lọ́wọ́ ànábì pé wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé ayul Islam khayr nínú gbogbo tí Islam mú wa kí ni tó lóore jù jẹ́ kí yóò máa mójútó jẹmọ́jú pé hàn wọ́n ni an tọ́tọ̀ ìmá pàá an tọ́tọ̀ ìmá pàá subhanallah wa taqra as-salam ala man araf wa man lam ta'rif ó ní tó dájú muslim tó yẹ mọ́ sí an tọ́tọ̀ ìmá pàá an tọ́tọ̀ ìmá pàá ó ní kọ́ ọmọ fáwọn èèyàn ló من فهو يرون جاء آه الإسلام ضداري ونجنو ونجنو إليه وانضع وتقرأ السلام وسام وسام وسامية على من عرف ومن لم تعرف إن يوم سلام عليكم إن يوم سلام عليكم إن يوم سلام عليكم حوالا السلام عليكم البيان واضح ẹlákùn aláìmọ̀kan tó wà lórí ènìtọ̀ gbogbo ẹ̀rẹ́ o èwo ni awá mú bẹ́ lórí ẹni pé gbogbo ẹ̀lógún nígbàra wọn níbi oníṣẹ́ tó lọ́lá jù oníká sínú sáfíkò lẹ́yìn náà kájọra sáwọn omi méjèèjì lẹ́yìn náà kájagun sí ojú ọ̀nà lọ ó débì oníká mọ fíyàn ló ń jẹ ló lọ́lá jù jẹ́rìí ó dí mẹ́rọ báwọn àti débì ó ní ká ṣe ká ní ìmọ́ni tó ṣe gíní níbi yóò ní tó fi já tó ìgbókẹ̀ lágbára sí pé aláwọ̀fírúkún bí afdọ́lì àmàlìkùn wà àzìkáhà ìdámalíkìkùn wà àrùfáìhà bí darajátikùn ẹnìkan ò ní pẹ̀lú eléyìí ní kó ta kóra wọn kọjá olóòjò rabada yíra fún jẹun aláìmọ̀kan ni ó sọ̀rọ̀ lẹ́yìn wọn ni pé gbogbo àwọn tó máa ń sọ pàdé ti takora wọn ẹ máa lọ rí wò wọn àìmọ̀kan ni máa ń dà wọn láàmú kí láti máa ń dà wọn láàmú jẹun àìmọ̀kan gidi títí gbà tó bá sàlàyé àdíìsì tó takora wọn bẹ́ẹ̀ wà ní pé wà ó ṣe olóòjò báyìí ṣe ìlú ẹ̀kọ́ fi sàlàyé eléyìí bí a bá tọ́lá lu àlá àdíìsì tó ní ká mọ́ sàlù àlá lọ́lọ́ tako ara wọn ayé ẹ̀kọ́ ni pé bí oníkàmọ́ sàlọ́lá ní marratan marra lẹ́yọ kọ̀ọ̀kan ayé ẹ̀kọ́ ni gbọ́dọ̀ bí oníkàmọ́ sàlọ́lá ní marrataini marrataini ó dé oníkàmọ́ sàlàyé ní ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ó takora wọn gbogbo ẹ̀ ni yóò ní tó hà gírẹ̀ bọ̀ tí ò bá ti àwọn àdìsí wọ́n wá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní tí mo ń farú ọ̀rọ̀ yìí gbà mí àwọn kan tún nu wọn wọ́n ní tí mo ń béèrè pé ẹni tó bá béèrè béèrè ànábi ó bu aworo ẹni lè pé ah nínú àwọn iṣẹ́ ládàá iṣẹ́ ládàá èyí tó lè yóò lè rí gbogbo tó dáadáa rẹ̀ pé nǹkan yẹn lànàbí òbí wa bá sọ ó dẹ̀mọ́ ò gbọ́ nǹkan dáadáa bíi pé ah eléyìí olówó lòun jẹ́ tàbá ní kí wà ní kíkà ló lọ́la ti ṣe tó bá ti lọ dídí sẹ́sẹ̀ látàárọ̀ kò ní ráyè ìjà tó ní máa ná owó rẹ̀ sí ojú ọ̀nà náà eléyà àfáà ni lẹ́yìn púpọ̀ mọ́ tí ogó ti wá sí olówó ara ní ó máa dáhùn sọ́lọ́ ní ìbò ní ó ti rí sọ pé iṣẹ́ tó lóore jù rèé bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀rí kan náà gbèrú ọ̀rọ̀ tó ní bẹ́ẹ̀ wọn sọ̀hábí ìdúwàdùnbá ìta ara àrẹ ni wọ́n máa wá ń bá nẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ẹbá adọ́dọ̀ ànẹ́bì ẹlẹ́ni ànẹ́bì ṣe wá àṣìfún mi ìgbẹ́jọ́ bá rẹ̀ lọ́dọ̀ ànẹ́bì ṣe wá àṣìfún mi ànẹ́bì ṣe tún wá ní béèrè láì mẹ́yẹ̀ ilẹ̀ anábìlà ní ẹmọ ti gbọ́ yìí tún sọ wà sínú mi láà tẹ́ẹ̀kọ́tọ̀ sọrí wà sí ti ẹni kó sábà mọ bínú ọ̀rẹ́ ti parí mọ́mọ́ bínú ọ̀rẹ́ ti kínú ẹlòmíì sì wá bá nábì ó ní kó lè fi ìsìláàmì kọ́ọ̀lán ilẹ̀ anábì lákùsọ gbónà sọ fún mi alábìlì kò lè tó bá kul amantu billah thumma istaqim <laughs> kul amantu billah thumma istaqim ìwọ sáà ti sọpọ̀ nígbàgbọ́sọ́ náà thumma istaqim tọwọ́ bá ti wá nígbàgbọ́sọ́ wọ́n wá sí kínú kò dúó dúó gbogbo àdánwò tí ò bá dé bọ́ ọmọ ẹ̀ wọ́n ní tó fàárì ilé ìtò wáyé ànábì ti pé eléyìí ìbínú rẹ̀ pọ̀ èyí tó lè kó bá wájú ọlọ́run ìbínú yìí mọ̀mọ́ bínú ọ̀ bá ti bínú mọ́ títán sọwárí pé ní àti iná bá wá wo ra wa á rí ra wa bẹ́ẹ̀ o ẹlòmíín bẹ ẹ̀tọ́ rẹ̀ á pápá àlágbájá ti dáa tó ibi ó kù sí náà níbi ìbínú yìí ṣùgbọ́n gbogbo lọ́dẹ̀ bá mọ fún mọ̀nà láyé ibi ó kù sí lẹ́mọ̀ á mà àfẹ́ ìbá ti mọ̀mọ̀ bínú o

so àdíìsì ń gba wá àdíìsì ni òṣè kí ni kò takora wọn èyí ò lábẹ́ yẹn tó ń dùn ní ní àkókò ìwà gba mo rò kó sáàtúnṣe báyìí so yé àdóyè ìrújú náà aha káwa máa lọ síbi àdíìsì tó abẹ́ kéré èyí ò ní àdíìsì yẹn láwa Aisha radiyallahu ta'ala anha wa an sahaba ajma'in. عن رضي الله عنها قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات متلفعات بمروطهن ثم يرجعن إلى بيوتهن ما يعرفهن أحد من الغلط هذا الحديث حديث يلا وعائشة رضي الله تعالى عنها وعن الصحابة أجمعين àdéhìtọ̀ ń ṣàlàyé fún wa nípa bá nẹ́bí ti máa ń kí wọn àṣùbà ìdá ọkọ̀ mọ̀kìnní kan inú àṣùbà ń tá a fi máa ń mọ̀ kó ti tó oníkìnní kan tá à ń pè ní àlìfájà yìí kí mo pè àlìfájà fájìrù ni àáfi máa ń mọ̀ pásìkò ti tó irun zúrì ń ní tá a fi máa ń mọ̀ fún òtí tó ní tó ń pè ní àjàwà kí ni mo pè jọmọ àjàwà ìran asúlù tá a fi mọ̀ fún òtí tó abdul kí ni mo pè jọmọ abdul bàbá tí ń tú níbi àwọn àsìkò yìí àmọ̀ yẹn bẹ́ẹ̀ anẹjá mú ti àṣùbà ní tá a lámọ́ fi mọ̀ fún òtí tó oníkí ni mo pè jọmọ alifájọ láti ma ń pèrún àṣùgbà ní ṣọ̀látù ìfàjìrì ìlú tíra èyàn ọmọ kéwù ṣọ̀látù ìfàjìrì àṣẹ́kù ṣọ̀látù sọ́pṣì alìfàjìrì dáwáwì ìran méjì ni wọ́n ìran mélòó ìran méjì a ń pèkẹ́ ní alìfàjìrì alkazu alìfàjìrì wọ́n ti pín alifájẹ́bù káàdì èyí ò ní alifájàrí òpùrọ́ alifájàrí òpùrọ́ èkejì ní alifájẹ́rù sadúk alifájẹ́rù sadúk àbí alifájẹ́rù sàrùk èyí ò ní alifájàrí olóòótọ́ alifájàrí kí lápé olóòótọ́ malfaq kí ni àtọ́lá àti méjì alifáàrí kú bẹ́ẹ̀ iná ọ̀hùnmá ìyàtọ̀ ní pé alifájà rí ta pè ní alifájìrù kàzù táàkù ló kù rọrùn táàkù ló ní rọrùn tóun bá yọ ìmọ̀ ń wọ́pù padà ìmọ̀ ṣe kí ni jama ìmọ̀ ń wọ́pù padà lóòótọ́ méjèèjì ọ̀nà kan náà ti mọ́ yọ yíò ní ọ̀nà bí tó rùn ti mọ́ yọ ṣùgbọ́n ìlànà tí wọ́n fi jọ yọ yóò yàtọ̀ irú àlùfájà ni ó kúrọ̀ tó ń bá yọ yarhamukallah lápòjúwe tí wọ́n pé mọ̀kàn ibi tó mi kọjú sí ni ò tí wọ́n pé ibi tó rùn sí yọ lọ́dọ̀ wáyà lọ káà ní yóò yọ mustaqilan ní tí ó mọ̀ sí bí ẹni tí ń bọ̀ wọ́n náà báyìí tí ó bọ̀ ẹmọ gùn wá báyìí lẹ́ẹ̀kan náà ẹ́kàrí pé gbogbo sọ́wọ́n kan dúdú padà alùfájà ní ìlú ohun tó bá yọ àsìkò orun ìdí ìtò ẹni bá fẹ́ gbáwẹ̀ àsìkò sàárì jíjẹ kèjì ìtàn torí pé alùfájà rí tó yọ ọ̀yẹn kí lóun jẹ́ òpòrọ́ nù. ìran kejì wá ní alifajiru asọ́dù èyí ò ní alifájà ní olóòótọ́ alifájà ní olóòótọ́ tóun bá jáde òun ó jáde musa arigon yóò jáde tani bí ó ti fẹ́ jáde yóò wá jáde ní tí ó wọ̀rọ̀ báyìí ìwà wọn spread sí gbogbo sama títí hatta yamla al-ard daya'an tóun bá ti wá jáde kò ní wọ́ọ̀kù mọ́ tí yíun bá tó jáde òun là á tún sọ pé àsìkò oorun àsùbá ó ṣe gínú àfájà lè ìgbà náà ó sì ní ẹni tí ó bá gbààwẹ̀ ó máa sinmi sàmìlẹ̀ òkò oh, oh, sọ̀rọ̀ mi yí báyìí hàdà wọ alifájà alifájà ni tọ́ bá ti wá sọ yìí ìwọ̀n náà lè wá dá ṣùgbọ́n alákọ̀ọ́fẹ́ wo ó rọrùn o àmọ́sọ̀rọ̀ àwọn àtàbá ń gbé àwọn síkì báyìí àwọn irú èkó kankan wá àwọn ìgboro tó ẹgbẹ́ síkì yìí

àìmọye àwọn ọmọ ìyáálẹ̀ lárúbáwá níbi ìṣẹ̀lẹ̀ lárúbáwá tí wọ́n ti gbé píkṣọ ẹ̀ jáde wọ́n explain ẹ̀ sí ẹnu orí kétékété báyìí ìyẹn lè gbọ́gbọ́ ẹ̀ fún àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí níta àṣàlàyé rẹ̀. ṣíwájú jíjáde rẹ̀ yẹn òun ní dìtámì níbílẹ̀ ṣe mọ́ ó jẹ́ mọ́ gbọ́ jíjáde àlùfájà rẹ̀ ni ó ń dìtámì ni pé ilẹ̀ mọ́ torí tóun bá ti jáde ìmọ́lẹ̀ rẹ̀ ni ó mọ spread sí sánmà ní ilẹ̀ ó fi mọ́ tọ́ ibi jẹ́ bí wá mọ̀ ká àgbọ̀dọ̀ bí wá mọ ago pa lórí ìrun àbí ká méjì ọ̀pá arábalẹ̀ dáadáa ó ní pé ilẹ̀ mímọ́ yẹn ẹ̀rí tó mọ́ yí ẹgbẹ́ bá jùlọ kan irú àsìkò dáwà ilé ìbára ti di quarter after six ilẹ̀ ti mọ́ ẹ̀dẹ̀ lọ́wọ́ àìmọ́yé ìgbà láwọn àsìkò mí aago méje ó lù báyìí ilẹ̀ ó dẹ̀kẹ̀ mọ́ ṣe bí ẹni mọ́ díẹ̀díẹ̀ sẹ́ni bí yípadà ti ń ṣẹlẹ̀ yẹn ó àfẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ti tètè pẹ́ jáde níjọ́ tílẹ̀ bá ti ń pẹ́ tí ó tó mọ́ ó oh, sí mo rárá yìí òṣèrá mo rí ṣe ike níjọ́ tílẹ̀ bá ti ń tètè mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé àsìkò òun àṣùbá ti ń tètè ń tó níjọ́ tílẹ̀ bá ti ń pẹ́ kó tó mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé àsìkò ìrun àṣùbá ó mọ́ pẹ́ kó tó ṣe jínú kó tó tó ṣó yíwájá ah báyìí ó bá yé wa báwọn tá a ti gbọ́ yé báwọn àwa fún wa ní kinní kan tó wá máa ń jẹ́ kí èèyàn kan máa ń ṣe ìsìn àánà pẹ̀lú ẹ̀mí ayé dìpẹ́ǹdì lórí èyí ò ní àwọn applications táwọn ní astronomy calculation tí wọ́n gbé kalẹ̀ ẹlòmíì tí tara rẹ̀ ọgbọ́n ìráwọn alùsùn náà alábùsùn ni wọ́n wọ́n gbà pé ẹ̀lẹ́ máa lo application lábẹ́ àsìkò orin àwọn àgbà pé ò lè máa lo astronomy calculation níbi ààwẹ̀ ọ̀sẹ̀ mọ̀ parọ́ fáwọn èèyàn mọ́ tí wọ́n parọ́ sí ọkùnrin kan bẹ ní kúrò dubai ní máa parọ́ lọ́gbà gán onímọ̀ yóò sá mọ́ pósí ẹ̀ yóò wàhálà rẹ̀ jẹ́ pọ̀ ah wàhálà àgbọ̀dọ̀ lọ́wọ́ yéé kìnnìkan kìnnìkan òun rà lọ́wọ́ ayé sí ní ọlọ́rin ọlọ́rin ìlú kwara rẹ̀ jẹ́ òdodo lè tó ó dé ni ó sì gbé ó sì yọ yóò sì jòkó ó jẹ́ ti jòkó ayé ẹ̀kọ́ ni wọ́n ráyé ní ti fi rẹ́sẹ̀ wálẹ̀ agbára ọlọ́run ó sì mọ̀ dàgbà sókè jù wà mọ́ ilẹ̀ yorùbá náà gbọ́dọ̀ agbọ́dọ̀ kúrò níbi tá a wà yìí islam wa ó wà lẹ́yìn gan ní táwọn yẹn ti lágbàáyé àwọn aláàbí ti islam ẹ̀kìnní kan wọ́n ní pé báwọn bàbá sọ pé àwọn bàbá àwọn àà tí ò láti yóò dà nítorí wọn láti rẹ́ advance baby ọlọ́run sọ báyìí láì sọ báyìí láì sọ báyìí Islamu nù àwọn kí ní kan ẹ̀kẹ́ ìmọ̀ tá sábà tẹnumọ́ ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan bẹ táwa sí ìmọ̀ ń sọ ilẹ̀ yorùbá yìí àwọn èèyàn sọ láwọn àgbáyé mọ́ ìdẹ́ pé nìkẹ́ ìmọ̀ láwọn oníṣubí àtàlùsùn náà ṣọmọ jàǹdí kí ní kan ẹ̀rọ pé àwọn so nǹkan míì ni wọ́n jọ máa ń bára wọn fà àmọ́lẹ̀ yorùbá ẹ̀rẹ́ wọn nígbà wọ́ọ̀sì bí káàkiri máa fa ọ̀rọ̀ à ọ̀rọ̀ káwọn afá mọ́ pọ̀fọ̀ mọ́ a ti pàmọ́ra lẹ́nu ìyẹ̀dọ́ ni ó mọ́ pọ̀fọ̀ mọ́ lónìí a ó ní ìjìnlẹ̀ gbóná wà ní ọ̀fọ̀ àti àwọn ọmọ ń dárúkọ nǹkan ní ilẹ̀ ń dárúkọ bàtálá ní ọba tálá ẹ̀mọ́ ọdún pẹ̀lú ọba tálá ni ọba tààlá ó ní wọ́n sọ di ọba tálá sọ́dún bí sí kí ní o mo dàmú lórí rẹ̀ nǹkan tí ń pè lọ́ba yìí gbọ́dọ̀ lè sàánú mi jọ kan mo bá bàbá kan pàdé ó wá jẹ́ olórí àwọn olóògbò ní kan kan ló wá dà wá pọ̀ rẹ̀ ah, lọ́wọ́ yìí jẹ́ ti bẹ̀rẹ̀ ni bóyá ewé àbí ìjẹ̀ ló pe nǹkan náà sọ pé orí kí ọlọ́run pé ọlọ́run ọba tó ok tàbùgbà táwọn tó ní nǹkan gẹ́mọ̀ pé ọlọ́nkọ́ làwọn kí kí ní lọ sí ẹ ọba tààlà ẹ̀ẹ́ ń tàbá wí fọ́gbọ́ ní kíni lọ́gbọ́n gbọ́ ayé ẹ̀kọ́ tó bá ní ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́wọ́n bá ti ń jẹ́ àṣẹ̀mẹ́ ẹ̀ fọ́lọ́wọ́n bá ní àṣẹ̀mẹ́ ọba tí ma ń gbọ́ pé tó táwọn ọlọ́fọ́ náà bá ní ìtàbá wí fọ́gbọ́ oníkíni mo ti bẹ̀rẹ̀ yìí náà gàrẹ́ kí náà kí ní ohun tàbá yíwọ́ gbọ́nà gbọ́ngbọ́ pé ìtàwà sọ fọ́nà ọlọ́run kọ́ṣẹ́ ó bá tún sàlàyé tó ti jẹ́ ọgbọ́n náà kẹ́rí pé nǹkan dé àbí nǹkan òdíwà inú ta sí ń fà ní yorùbá nù ẹ̀rẹ́ dáhùn wọn lú ìsìláàmù àti onísúbí àti gbogbo onísìláàlùkú bá jẹ́ gbogbo orú yìí wọ́n ti palẹ̀ mọ́ rẹ̀ kó lẹ̀ kẹ́rí pé iṣẹ́ ń bẹ́lẹ̀ àbí tí ò mọ́ bẹ́lẹ̀ iṣẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àràwà lọ́wọ́ lọ́wọ́ níbo á ti lọ lọ́rọ̀ ọkùnrin tí mo ní mo ń pàdé lẹ́nu tí ń gbé kòrò lóhùn lọ́wọ́ ni a máa ń lo astronomy abíbẹ̀kọ̀ níbi àsìkò òun kò sẹ́ tí ń lo astronomy náà bí àsìkò òun ìṣàánà kí lápé ìṣàánà àwọn application yìí àwọn app yìí yóò lè jẹ́ ńgbà bá ti rí pé a tẹ́bá lọ gbogbo application yẹn ní pé àsìkò òun bẹ̀ mọ́ yípadà bí èyípadà èyípadà èyí ò lè jẹ́ ká lè mọ̀ pé a nítorí mú kí ní ìyípadà ẹjẹ́ ká lọ rí kẹ́kẹ́ ìgbà míì sì mọ́ ṣe déédé ìgbà míì kéyìí ṣe kínú kéyìí ṣe déédé bóyá lọ mọ̀ pé àwa láwọn èèyàn kan pé àwọn jòkó ti kán mọ wò báyìí practically sígájú kó àmọ̀ pé wọ́n pé bóòlẹ̀ wà sí korún sí àgbòbá ìmọ̀wò sí àgbòbá ìmọ̀wò sí o ìdàkùsọ ẹ̀ká dúgbẹ́ fọ́lá àbí ẹ̀ká dúgbẹ́ lọ́dọọlọ́ alhamdulillahi lẹ́nu ìrìn àmájì ní tẹ̀sí mọ̀sán mo ka átíkù kan ní sáìtì kan lọ́dún kan òdìpẹ́ tí ìṣọ̀ èèyàn ti di lọ́dún mẹ́wàá àwọn agri mọ́sálà yìí gan ní wàá ní àbòsí gan ní bẹ́ńbí kéyìn ò máa sọ pé wọ́n ń fólò astronomy calculation níbi àsìkò oorun wọn àwa fólò rẹ̀ níbi àsìkò ààrẹ méjì ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá méjèèjì dínà wọ́n wá sáyẹ́ǹsì

ṣẹ̀rí àmì tó bẹ́ẹ̀ ti ṣe ó ní súnmù tẹ́ bá gbàwẹ̀ lérú ìyáàtì ẹ̀rí tẹ́ fojú rí oṣù báyìí ẹ̀rí rúkìá ẹ̀rí kò sọ pé ẹ máa gbàwẹ̀ tó ṣù bá ti yọ kálúbádí tó ṣù ti yọ ni in tó kàn máa kù ní pé ẹ kàn lọ wá gbogbo ọ̀nà tẹ́ fi mọ̀ pé ó ti yọ pọ̀ tí tí ń sọ fún wa ní pé ẹ gbàwẹ̀ tẹ́ bá ti fojú gan-an ní ẹ̀ wà á fìrú lérò ìyàtì ẹ sì túnú tẹ́ bá ti fi ojú gan ní ẹ̀ tó a gbọ́dọ̀ fojú gan ní ẹ̀ tàbá lo microscope fi wo tẹ́ pé microscope náà kí láti mọ̀ fi wo nú microscope ojú náà ní so níbi tí àwẹ̀ ó ní àárí ní àwọn gbà tí ó dé yá àfikún ọlọ́run ò ní ẹ̀rí kí ló rí أقم الصلاة لدلوك الشمس لدلوك الشمس ìjókù ni pé bóò láti wá fẹ́ mọ̀ pé oòrùn ṣe gínú ó ti ní dùlù wà Qur'an al-Fajr ìjókù ni pé bóò láti mọ̀ pé al-Fajr rí ti yó àwọn argument tó lọ pẹ̀lú ìmọ̀ ni a ní rí àfẹ́ hamasa ẹni ó kàn rí hamasa ni ó bí mọ́ sọ tí ń sọ gbogbo àwọn tí bá ti ń da papọ̀ báyìí hamasa ni ṣẹ̀rí àyíyanjú gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan sọ àsìkò oorun kò gbé lórí rúpíà ààwẹ̀ tí ló pẹ́ lórí rúpíà a ń tó ń bọ́ ṣùgbọ́n sí àrídọ́bá rónú súnmọ̀ tí ń wo àwọn àsìkò níbi fóònù àbí táàbù rẹ̀ ìsìn àánà ni àwọn tí wọ́n ń wò ó ní tí wọ́n ń wá tí wọ́n ń ṣe practical ìkókè ṣó ti yẹ àbí kò tí ṣe kí ni àbí kò tí yẹ tí wọ́n ń ṣe practically wọ́n ṣe kí ni wọ́n pọ̀ jà tirẹ̀ ọlọ́mọdé àbá aṣọ kálukú lẹ́sọ̀ lọ́wọ́ èyí ò bẹ́ẹ̀ a ti rí ní ti pé mélòó kílágbọ́ ẹlẹ́ẹ̀kejì àsọdún ẹ mọ̀ kílágbọ́ náà ni ẹ má lu blọọkì lẹ́ńdà ẹ mọ̀ kílágbọ́ tùdẹ́ iná wájú rẹ sọ ẹ lè máa sọ lágbọ́ rẹ ayé ẹ̀kọ́ ni ìjọ àǹfààní pé wà ní halkọ́ báyìí náà nù èyí mọ̀ dé àwọn lárúbá àwọn àmọ̀ sí kíni àmàdé rẹ ìkànnì alifajiru alikadu àti alifajiru asọdún tọ́yì hadithi Aisha yìí àsìkò tó wá tẹ̀lé ilẹ̀ fún wa rẹ̀ ọ ni. كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات متلفعات برؤوسهن ثم يرجعن إلى بيوتهن ما يعرفهن أحد من الغلط. torí àsìkò àmọ́ àparí ẹ̀yìn fájìrì náà tọ́ra fẹ́ ní jòkó kan láàárọ̀ ìfáwọn ọmọ madrasa wa ń bí agbára náà láti tún lóun bí yóò náà ẹjẹ́ ayọ́jú àbíkì yìí nìkan gbà àmọ́jọ́ ti ń lọ okay ìyàwó Aisha radiyallahu anha ọlá Ànábì sallallahu alaihi wasallam kana yusalli yusalli madha yusalli al-fajr títà nẹ́bí máa ń kírun àṣùbà ẹ máa wọ́n èso dẹ̀dẹ̀wùrẹ̀ ni wọ́n ni ọdọ́ ìdí dẹ̀dẹ̀wùrẹ̀ ọlọ́run ìjọ jẹ́ dẹ̀dẹ̀wùrẹ̀ ẹ ọ́ yìí máa kí ó rà láàrín ìjọ dẹ̀dẹ̀wùrẹ̀ ó yá fayẹ́ṣàn ó ní tàbí ìbájọ́wá kí irun àṣùbá àwọn obìnrin kan ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n wà kírun pẹ̀lú ànábì ó ṣe kíni àwọn náà máa wá lásùbà. mutalafi'atin bí máa bá bí murutihin àwọn aṣọ kakí wọn tán wọ̀ tó nípọn tán wọ̀ wọn wà fi gbogbo ara wọn wọn borí gbogbo ara. bàbá kírun àṣùbà nǹkan náà wọn tún wà níbi wọn wà padà sílé wọn. ما يعرفهن أحد من الغلط ما يعرفهن أحد من الغلط ibi àlọ́ lọ. a ní tọ́bá ń lọ ní yẹn ẹnìkan tẹ́ ìdá wọn mọ̀ fáwọn ìyá alábájá nílọ yìí ohun Abdurrahman ní ẹ̀yẹn rí ẹ̀rí dá wọn mọ̀ kí ni ò sì jẹ́ kí ẹ̀kẹ́ kó lè mọ̀ ní pé mìíràn lọ́gọ́là ibi ọ̀la àbí ọkọ̀ mú kìíní kan pé àlùbọ́là kí ni jẹ́ bẹ́ẹ̀. ìlànà àbá àbí wá sọ fún wa pé àsìkò oorun àṣùbà lẹ́yìn pé fájìrì ti yọ wọn wá ń jà sásìkò méjì kan nínú àsìkò méjèèjì èwo ló dáa jù. belfajir aw anusfira ṣe tabilisu ló dáa jù ní àbí ìfà tagilisu o ní tó wáyé bí hadithi ní o ní pé anábi tètè bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn anábi àṣìmọ̀ fàmà àṣùgbàgù ó jọ tó yára kírun yẹn ó tún wá kírun yẹn tó àṣìkò gálàsì ló ti tán sí tó lásìkò yẹn làwọn obìnrin yẹn padà sí ilé kí lásìkò àsìkò gálàsì àsìkò tó ṣe pé ilẹ̀ sì dúdú àmọ́ òye pélẹ̀ ti mọ́ yóò ti mọ́ ṣe gínú yóò ti mọ́ lọ ẹwọ́n rúgbà náà gbèrò ló láàárọ̀ ta ló kéèsì ní gbédé aago mẹ́fà láàárọ̀ tọ́wọ́ bá kéèsì tèmi kéèsì láàárọ̀ là ẹni tẹ́lá aago mẹ́fà yẹn ilẹ̀ sì dúdú but a ti ń ròye ìmọ́lẹ̀ ayé ẹ̀kọ́ àsìkò tó àjẹ́ ìfẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn àsìkò ni wọ́n wá ń parí ìrùn làwọn obìnrin wá ń lọ sí tẹ́gbẹ́ bí ìbá ti pa àtàn jẹrẹrétọ̀ tóbìnrin kan bá wà nínú mọ́sálásí táìmù yẹn táàsì kaná jẹ́ tánàbí sọ pé sallallahu alaihi wasallam ó ní asfíru bilfajr asfíru bilfajr ó ní ìrun àṣùbá ayébẹ́ bá bẹ́ kí ẹ máa ṣe ìsfà ó ní fa innahu a'zamu lil ajr torí pé òun ló lágbára jù ní ládá òun ló tóbi jù ní ládá òun ló pọ̀ jù ní làádá kí sí ni isfar isfar ní kílẹ̀ ti mọ́ kátó bẹ̀rẹ̀ sí ní mẹ́rùn ún irú bàtà sínú tọ́lẹ̀ kan yẹn ẹni pé a ti rí gbogbo nǹkan káwá nígbà wọn láàmọ̀ sínú àṣùbà àbí ìdènà ibi méjì àyè òbí wọn ìgbà àwọn àfọ́ ni àgbọ́yé oníkálukú wọn bá yàtọ̀ àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí ìgbà láàyè máa ń bẹ ń bi pé nígbà tí wàá gbowó tẹ́lẹ̀ fẹ́nu ẹ̀kọ́ oníkálukú má gbọ́yé irú yẹn náà máa ń pè ní al-ikhtilafu as-sa'ir al-ikhtilafu as tó lọ táyé gbà. ó yà mí àyè gbà pé òsífẹ́nu mẹ́ ìgbélé ìgbọ́ inú ọ̀rọ̀ ànábì ìgbélé náà gbọ́ inú ọ̀rọ̀ ànábì èyí ó sì ti bẹ̀rẹ̀ látọjú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dọ́tà náà bí sọ láwọn sọ̀hábà la yusalliyanna ahadukumul asra illa fi bani Qurayza nílọ̀lẹ́lọ́ yóò ẹnìkankan ní ìgbọ̀nà kí wà látàrí àfi àṣàrásà àríbátó àwọn náà sọ́wọ́ bá ní ah, ẹjá dúó kí ti tó àwọn ni àní ẹjá dúó kí àsìkò ti tó eh, àsìkò rúgbò ọgbọ́ta náà pẹ̀lú aláàgbọ̀rọ̀ káàdà àtàrí àwọn bá ní ìrọ̀ àwọn yìí ni ah, ẹgbọ́ ànábì o ìjọmí pé ká tètè àwọn bí bá lọ́nà ká máa lè kí ah, àwọn máa bá dọ́dọ̀ alásàrì àwa ń tí wá àsìkò orú ti tó àwọ́ kírun alásàrì káàkiri tó bá dó lórí àgbọ́ ilẹ̀ ìlọ́dìbà àrọ́dọ̀ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ní tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ rí anẹ́bì ògbẹ́ni ọ̀tọ̀ nínú wọn ọ̀rọ̀ mi lọ́nà ilé èjì ìjú wọ́n gbọ́ ilé ẹ̀rí jẹ́ iná èyí là ń pè ní alẹ́kìrá àṣà ìgbàláyè rẹ̀ wà àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ṣẹlẹ̀ àwọn kódà ní ìtàdúgbé ní ìtìláàfù tàná wọ̀ èyí ń jẹ́rìí tẹ̀lé amójúpọ̀nà tó pọ̀ wá ní gbogbo ẹ̀kù sí ìtẹ̀rí sí ìtìláàfù tàná wọ̀ àmọ́ àwọn kan jẹ́ ìtìláàfù tá àfẹ́ ní àfẹ́gẹ́ nìkan kún yapa náà ìyẹn kankan òun ọ̀dọ́jú kò gbọ́dọ̀ yapa náà ní abiyàgbọ́ àwọn àwọn tó kọ́ anájú òkú sọ́mọ́ lọ yẹ́dẹ́ kó gbọ́dọ̀ yápá mẹ́ àwọn èyí ìtìláàbù tá a gbọ́dọ̀ tó kí ni a gbọ́dọ̀ ní ẹ̀yìn bá ti yápá mẹ́ àwọn mùsùlùmí gbọ́dọ̀ dìde sí pé ẹ́ àgbàrú eléyìí tó ní mahalu ní ìjìmá ẹnu gbọ́dọ̀ anú àwọn onímọ̀ kò ní lórí bẹ́ẹ̀ alákùnlé hàn ọlọ́mọsá àwọn alfa ìgbọ́n wá débi àwọn hadithi yìí abu hanifa an-nu'man ibn thabit radiyallahu ta'ala rahimahullah rahmatan wasi'a wọ́n bá ní tó bá rí báyìí àsìkò ohun àṣùbá méjèèjì ní àlèkérò àti tẹ̀glif àti isfar kò sí ìta àlèsì ó ní àmọ́ al-isfaru afdal káàkiri ní àsìkò isfaru ìyẹn lásìkò tílẹ̀ ti mọ́ kedere ayó lájọ ìbọn tílẹ̀ ti mọ́ sínú kedere olùlọ́dún ìyẹn ni mọ́kìtù àti imam abu abu hanifa alayhi rahmatullah a máa wà ìmọ̀ mẹ́tò jẹmúhúrùn ulama àtàwà ìmọ̀ الإمام محمد بن إدريس الشافعي عليه رحمة الله الإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله àwọn lọ bí pé ǹkan èpè àtẹ̀gẹ̀lẹ́sù abdọ̀ ká kí ní bó ṣe wọlé yẹn ká jẹ́ parí ẹ̀ sígbà tí léwò sí ìmọ́tán olódàlù wọn ló ṣe kí ní jama olódàlù olódàlù sì fi wo ojú pé a ah, igbó ṣe pé ń tá bá nìyẹn nínú àkọọ́lẹ̀ bàbá àmì bá lóòdì ló bẹ́nu òun náà tẹ̀lé àdídì àfírú bẹ̀lì fájẹ̀r ẹ kí fájìrì yìí pẹ̀lú ìfà fa iná wu àádọ́mú lẹ́lẹ́ àjẹ́ torí pé òun ní ẹ̀sán rẹ̀ ṣégínú lẹ́sán rẹ̀ pọ̀jù àdídì yìí làwọn ọmọ nínú àmọ́sẹ̀ láti méjèèjì takọra wọn ìgbà táwọn kan dínú أجاب شيخنا العلامة المجدد ابن قيم الجوزية عليه رحمة الله أما في شيخ الإسلام ابن تيمية عليه رحمة الله àwọn ni adéjì méjèèjì yìí wà ní ló méjèèjì papọ̀ náà alẹ́jẹ́ gíní àyè ló méjèèjì papọ̀ láti ibi tìbò ẹni jẹ́ ìpẹta bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn àṣùbá àkátì ti bẹ̀rẹ̀ ká wá tètè bẹ̀rẹ̀ yẹn ká gà lásà ká má lá ká gọ̀ lásà tẹ̀gìlíṣù ká lo gálà gálà sì ní pé àsòsílẹ̀ ń dúdú yẹn tí ò tí ì mọ́ ni ká fi bẹ̀rẹ̀ pé ká wá máa fààrùn wa gùn ìgbà táàbà wa máa parí irun kó wá máa kú sí kó kú sí ìfáà ẹni pé ìgbà táàbà parí irun àṣùgbọ́n àbá ìpínlẹ̀ òfin kínú kí òfin mọ́ so ajẹ́ pé ẹni tó bá ń sọ pé tẹ̀gìlìsì ló dáa jù ìrun bí aráka alákọ̀ọ́kọ́ yóò mọ̀ bọ́ sínú tẹ̀gìlìsì ayé ẹ̀kọ́ ni àbú àníbá tó ní ìsìfàrù ló dáa jù náà àti sàtíṣẹ́ àbú àníbá náà pẹ̀lú pé apadà ń parí ẹ̀ sí ìsìfàrù ìgbà ṣékùnà Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah ìgbà wọn rí wọn ni a ah, a ah, bàbá ní tara wa ìpé àwọn gbádùn bá ti kó ìpapọ̀ yìí àwọn ṣe gíní àwọn gbádùn bá ṣe kó méjèèjì papọ̀ yìí tí ń já sí pé eh, èyí tó dáadù ní wallahu alam èyí tó dáadù ní pé kákọ̀ báyìí ní gálásù mọ́ islam tọ̀bá àbáwá rí combine wallahu alam èyí tó pọ̀ nú àwọn àlùfáà wọ́n ní ká máa kírun wa ṣe kálá ká máa bọ̀ lásà fájìrì wa bọ̀tí ń dájú pé níjọ́ tó bá jẹ̀ wá ń bọ́ sí fàárùn kọ́ àti ìkọjá àsìkò irun ṣòwòrò àwọn èèyàn kan wà bí pé tò sẹ́mù làwọn tó mọ́ wá ń kírun fún wa máa gbé pákó wọ báyìí ẹ̀yẹ́ ẹ̀gọ́ rẹ̀ irú àwọn èèyàn báwọn ó yẹ ká mọ́ kó kọ́ wọlé mọ́ṣáláṣí wa yìí tó ṣùgbọ́n àti wá parí àwọn akọ́wọ́ ọ̀gá aláàdìgírí gan ní ọ̀dì báyìí báyìí ẹ̀ lè wá sí wà sọ́wọ́ àní súnmọ́ nìyí mọ́ mọ́ púpọ̀ yẹn lẹ́wọ̀ kí la fẹ́ mú ni pé gbogbo tẹ̀gìlísù ìsfàrù ẹni bá kí mo síbẹ̀ bá ìsìlámù lọ sẹ́rí ìjọ wa burú jù ó náà tó yẹ pé òun ò ní kírun àṣùbà àdìgbà àgbà tó nù bá tó yọ àsìkò náà àsìkò àti kọjá wọn ìyá rẹ̀ ẹ̀dá kọjá lọ ní sọ́ra wa gbogbo àwọn tá a máa ń fi wí lé wọ́n pinnu àsìkò àkò ní dìde kò ní ṣe kí ni jama kò ní dìde ńlẹ̀ ó sì gbọ́ ó sì rí ó sì ké ó sì mọ̀ tó wá dé aago mẹ́jọ ṣe àwọn ọmọ gbé pákó wọn gbé búrọ́ọ̀ṣì lọ́wọ́ á dé àgbàlá ń bẹ̀rù àgbàlá síbẹ̀ ó wọ́n kírun àwọn akọ́lọ́ ti fún lóòótọ́ àmọ́ tó lúwa wípé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta tó ń dájúdájú òta ni ẹmọ kí ọ̀ràn yẹn láti lẹ́yìn lórí a ti fi àsìkò sí ṣàṣìkò tó lòun fi kí yẹn náà ni ọ kí gbéyàn bá wá ti kó sún gbàgbé ó lọ sí ìrì bọ́ ọba sún gbàgbé ìgbà tó ọba ti jí òun náà ní kí ni òun ni ọ kí ṣẹ̀gbé kan tá a bá ó gbajúmọ̀ lẹ̀ yorùbá dáadáa tí ọba ilé ṣùgbà wíjọ́ kínú àṣùbá ó wà ní mọ́wùlẹ̀ kí mọ́ ọwọ́ adájú ó di àṣùbá ọjọ́ kìdí yíwò lẹ́rí o kò ní gíní kò lẹ́rí ìwọ ẹ bá tó àwọn bàbá wa nù ọlọ́mọ́sà bá kẹwọ̀ ẹbó ti yí ọmọ ìjọ náà àwọn rò pé ìgbòrò ti yọ àsìkò ti kọjá tẹ̀kan dójú àsìkò rẹ̀ ní ọjọ́ kìdí àyíkì mọ́fì mọ́ hábàmù irun ó ní bínú ti tò mo rò pé báyìí jàmá èyí tó lẹ́rìí látọ̀dọ̀ anẹ́bùwa Muhammad ó ní bá anẹ́bì sọ pé man nama an salati na nasiha anẹ́bì náà ní báyìí lè sùn lọ lásìkò orun kan àbútí ẹ̀ gbàgbé ẹ̀kọ́ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyá rò kóhùn ti kírun ní sí ìkí anẹ́bì ní bá sọ́lẹ̀ ha mẹ́ta gàtàrà ìgbà tó o bá ti rántí yẹn òun náà lọ́mọ lọ́rẹ́ kí ìdáwọn àbá kan fàmọ́ra wọn lẹ́nu bẹ̀ ni pé ìgbà tó rántí yẹn àbígbà tó jí yẹn ṣé wọn náà láǹfààní iye àkókò táwọn tó kù náà lò kọjá lápójú méjì ìrun àṣùbá ó kékeré ju gbogbo táìmù tàbí fi kí ó sì lé ní one hour díẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́jà wọn kásìmọ̀ ní bí one hour twenty minutes ìjẹ́ tí wọn náà bá sọ wájú lágbo mẹ́jọ sáfihàn kọ́ ma lọ fọ́nú kọ́ ma wẹ̀ kọ́ ma ṣe gbogbo ẹ̀ náà tí wọ́n náà kọ́ wéṣì 30 minutes kan náà kò ní wẹ́ àsìkò orun ti ẹ́sẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn afáàfá yóò mara wọn lẹ́nu àmì ìgbà pé wọn náà déédé àsìkò táwọn tó kú lórí wọn náà ni àwọn màyà mi bí a fúnra wa ní tó yìí lọ́kàn balẹ̀ tó bá ti jí o fọnú ṣàlùwàlá kọ́kọ́ lọ rí kírun àṣùbà rẹ̀ ká lọ gbàgbé náà ìnáwó aná ìgbọ́ ọ̀rán tí ò náà kó ìjẹ́ ìsáájú traffic man ni mo wà lásìkò ìṣáì gbà tí mo dé ní àà ah, mo mọ̀ jẹun ìwó sun àà ní ìmọ̀ kí irun ìṣáì ní jẹta sọ́díbọ̀ tí láti náà ìbọ́lẹ̀ àlá mẹ́un ṣàlù àlá wọ́n mọ́sálásí padà gbé ìka náà kọ́ mọ́ kírun inú ìṣáì ìṣáì jẹ́ ló ìgbà tó rántí àbáríṣẹ́ yẹn jẹ́ mọ́gírì lálẹ́ àná àti ṣàbí yóò gbàgbé yóò sùn yóò wà lóhùn ní kí mọ́ ó dìgbà tí mọ́gírì bá tó tó ní ẹjọ́ kejì àti tíṣà ìbá tó tó ní èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ tó sì bá ẹ̀rí lọ nínú ìmọ̀ ò ní pé ìgbà tó o bá rántí náà ni òkè ká lọ sùn gbàgbé ìgbà tó o bá tají òun náà ni kí ni èyí tá wí yìí kẹni tó lẹ́sùn ní o bóyá ni ó sùn bóyá ni ó gbàgbé àmọ́sọ rí wọ́n tó pé ọgbọ́ tó ń pè ní wáyé ẹlòmí ò ní a ah, ti máa ti kúrò lẹ́nu iṣẹ́ ibá yìí máa ń wíkì ní à táwọn fọ́ lábàáni jẹ́ náà ṣe tí wọ́n lọ ní ah, ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàfẹ́ni kọ̀ọ̀kan wa ṣe o so pẹ̀lálàyé yìí náà a fi mọ̀ ní pé a jẹ́ pé ìwọ̀n àṣùbà pẹ̀lú gálàsì ta ṣàlàyé a jẹ́ kó da pátìkì máa kì kájára láti máa kì ẹlẹ́ẹ̀kejì a tún wá kẹ́kọ̀ọ́ mẹ́gbẹ́ àṣàwọn obìnrin lẹ́tọ̀ọ́ kan máa wá sí mọ́sálásí kódà wọ́n tún wá lásùbà wọ́n tún wá ní gíní anábì tó ti sọ fún adẹ́rẹ́ tó ti láti mọ̀ òun ìmá aláhi masajid Allah ó ní àwọn ẹrú ọlọ́run lóbìnrin ẹ má kọ̀ fún wọn láti máa wá sí mọ́sálásí lóòótọ́ tẹ́sí gbọ́dọ̀ kan fún wọn. bákan náà tún wá kọ́ mẹ́ pé ẹ̀wọ̀ àwọn sàábé náà wọ́n nígbà àwọn sàábé yá àwọn sàábé àdábì lóbìnrin pé tí wọ́n bá ń bọ̀ àwọn mọ́ṣáláṣí wá kírun wọ́n tún máa ń dì káká ni wọ́n wọ aṣọ tí wọ́n gbòòrò wọn ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ wá ń kírun ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin àbúrò wa àwọn náà ti á sì láwọn àbúrò títí wọ́n ń kírun lẹ́nu bàbá àdàbí darí tọ́ àwọn náà ti láwọn àbúrò ẹ dákun ẹ bá fẹ́ máa wá kírun ẹ máa bo ìhòòhò yín dáadáa obìnrin gbọdọ̀ gbogbo ara ẹ̀ tó bá fẹ́ wá kírun ní tó lè yọ lẹ́mí òjú ọwọ́ dídí pọ̀jẹ́ rí tí àwọn èèyàn mọ́ ẹlòmíì àwọn sáàrà mọ́ rí ẹmọ́ya àwọn ọmọbìnrin mọ́ lọ́mọdé fún wa kí báyìí gbogbo apá báyìí kò sí gbogbo apá lẹ́ gbogbo ìkórà ìlú mínísítẹ̀ẹ̀tì ló wọ̀ wá níjọ gangan nìkan ni ajá máa lé wọn à bàbá tún lé wọn ìbò ń wá ní ẹjá máa ti wà sí ní ọ̀nà lè ní wọ́n ṣe gíní ìwọ̀n gbọ́ ibi tí ìbẹ̀ yóò mọ́mọ́ mú ìró dání tí máa ti ń bọ̀ ìwà àrùn tó wà nílẹ̀ kí wọn èyí ti dọ́wà máa rú káàkiri àdúgbò wọn náà kò dáa ẹ̀dá kò gbogbo àwọn àtàmọ́ ń ṣe bẹ́ẹ̀ ẹjá ló yí padà mọ́sálásí náà wá wá sí náà ní àwọ́kọ́ wá àbáwọ́kọ́ wá yàyí ẹgbà àbá ti wọ́kọ́ wá lẹ́yìn àbá jẹ́ wá ń wọ́kọ́ náà ewó làbúrọ̀ tí yóò rẹ kalẹ̀ kọ́ tó wọ́n polo kí lè mọ̀ pọ̀ wà rẹ̀ attract ọkùnrin ọkùnrin yóò mọ̀ pé àbá ọ̀ ọ̀ sí ìyàwó ìyàwó náà lẹ́ni tí ó mọ̀ tọ́jú obìnrin ṣàrànlá Islamu kún obìnrin nílò òṣọ́dá wá sóbìnrin dàbí ní obìnrin tí wá dín nǹkan yẹ̀yẹ́ àwá sóbìnrin dín nǹkan tájà ẹ̀ẹ́dẹ̀ra báyìrù kó tó wájà obìnrin tó wà ní òsì báyìrù ẹ̀rà kí ó kún obìnrin bí báyìrù ẹ̀bẹ̀ra close up there before eyín lábẹ́ fọ́ ó tó wájà obìnrin tí kí ló kún obìnrin pẹ̀lú mẹ́mọ́ fún ẹnu tèmi bẹ́ẹ̀ ló tèmi ni ẹlẹ́rọ sí ẹgbẹ́ obìnrin ni àdẹ́túbẹ̀ ra gbowó tí wọ́n ya fọ́tò obìnrin gbé ẹ̀dẹ́ ra fóònù fọ́tò obìnrin jẹ́ kóbìnrin ti di nǹkan yẹpẹrẹ láìpẹ́ sọ báwọn obìnrin wa ọlọ́wọ́ bá ti pọ́n yín lé púpọ̀ ẹ̀yin ẹ̀kan ara yín lé ẹ̀yọ́ mọ̀ yẹpẹrẹ ara yín jẹ́ kí subhanallah àtẹ́rùbìnrin tó bá ti tọ́jú ara rẹ̀ ó ní wàá ti mọ lápẹ́lẹ́ ń ṣí ó oh, oh, ní bí ẹnìkan kan lójú ó kàn pé ẹ eh, èmi kí ni a ti rí gbogbo ẹ̀ náà ayé ẹ̀kọ́ ni ẹlọ́mọ wa àwọn sisters tí wọ́n mọ́ ń borí yìí kódà àwọn ọmọ ta àwọn ọmọ yóò gbà ẹ ṣe ya àwọn so àwọn tó ń láìpì bí àwọn tó ń ah, gbogbo rẹ̀ báyìí tó tọ́jú ẹ̀ ìní ìgbẹ́ máa ń fi wà ìṣẹ̀lẹ̀ pé eh, ẹ̀ fẹ́fẹ́ lómi máa ń yàwó ilẹ̀ fi máa ń da <laughs> àgọ́ lójú à àwọn yóò jẹ́ ọlọ́run sì ní jẹ́ kí wọ́n jákò mẹ́ ọlọ́run nílé wọn kó ń bí ìgbàgbọ́n yọ́ lọ́lọ́ ọlọ́run fún alágbọ̀n yọ́ lọ so jama musulmi bí apá dúnyà ní àbí ìrọ́jọ́ ti lọ agbàdé abẹ́lẹ́ wa bímá lèhi wa kára lèhi wa ilmi wa fọ́lẹ̀ an yẹ sí ìdáni wàlíyà kan sáré bèèrè kò sí tí ò bá ti sí tọ́tọ̀ ẹ̀yìn mẹ́lù ó fúnra rẹ̀ ní ó fúnra rẹ̀ lápọ̀lẹ̀ ọwà òkè ẹ̀yà wọ́n àbá ayọ̀ tọ́yì ah, ìbéèrè tó dára bá ìbéèrè bára tó lọ́fẹ́ aláàrí àdíjì kan wọ́n ti kí àdíjì ọ̀nà kíra nù ìpé abọ̀lọ́wọ́ àyẹ́jọ àdàlẹ́kọ́ tó lè mú mi ní pé ọlọ́run ọba yarí jálẹ̀ ó kọ̀ jálẹ̀ láti gbà lọ́wọ́ ẹni tó bá pa mùmínì tàwùbá láti gbà nínú ìtúbà àbá alìbọ̀tí áyà tó wà ní al tó lọ́wọ́ ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika لمن يشاء tọ́lọ́ olówó forí jìn ọlọ́run ní forí jìn yàn ní ìbába wá orogún àmọ́ mú forí jìn nǹkan tó bá yàtọ̀ sí o tọ́ sádìpì yóò wá takò ní ara ẹ̀ ayé ọ̀bọ̀ kò takò ó jẹ́ kí kò takò àwọn aláìmọ̀ kan tí wọ́n bá ti rí ìwẹ̀ bá wọn ò takò náà torí àdìsí yẹn áyà kan bẹnu alùkùránì tó náà sọ̀rọ̀ ẹ̀ olúwa ni wà máa yẹ kàtúlù mọ́kùnrin mọ́tàmílẹ̀ fàjàdá òhù jahannam khalidan fiha وغضب الله عليه ولعنه wa له عذابا بانوري ọlọ́run ni ẹn bá pa mọ́mìnì tó mọ́ mọ́ pa ẹ̀san rẹ̀ jahannam ó wá ní khalidan fiha yóò sì gbére mẹ́ kí ìdúnmọ̀ pé yóò sì gbére mẹ́ kò ní jáde ìyẹn ni al-Imam an-Nawawi alayhi rahmatullah àwọn amúwú àdífì àtàwọn àhàdífì míì náà tó jọ bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ̀ sí ní pọ́ọ̀rọ̀ àwọn alfáwà ó wà bẹ́ẹ̀ nínú Sahih Muslim àwọn àhàdìsì bá ti rí náà láti gbà ètò bá ti tó ń gbé ìdàlùkìyàmá ọlọ́mà bí ó ti ṣe ò torí àyà yẹn náà tó ní kọ́ọ̀lì dání sí ìhà ló ṣe gbére mẹ́ torí pé pamúmi ìsìpamúmi ní òdodo kéjì ṣe kúkúrú kéjì ṣe ibi tó wọ̀ náà ní kénu ní kàbá ìlú dòrò wọ́n ní mú yàtúmọ̀ ẹ̀wá ni pé àwọn nǹkan ìdájọ́ ó ṣe fún wọn nìyẹn tó lè áyà yẹn ti wá bẹ́ẹ̀ òun dẹ̀ nírú àwọn àhàdí ìfẹ́ náà ṣe kí ni o ni wọ́n ti wá bẹ́ẹ̀ so a ké bẹ́ẹ̀ a ti ṣe kí ni a gbà bẹ́ẹ̀ ọlọ́mọṣà fún alẹ́ àgbọ̀rí ọ̀rọ̀ Allahu ta'ala ṣókìlẹ̀ ìṣọ́ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala ìmọ̀ ìwọ̀n kára ìjì mọ̀ fẹ́lẹ́ kọ́ ààrẹ gbáǹkọ̀ kí lẹ́ torí ìrìn àsùnwò nínú fájìlì jáde á ti sàlàyé yìí ẹlọ tó gbọ́ láti ẹ̀ẹ́mọ́lọ tó gbọ́ láti ẹ̀dàkọ̀ àti bí sí a ní ìjòkó kan ní àárọ̀ yìí fún àwọn ọmọdé abu huraira man huwa abu huraira ta ní ń abu huraira àdúgbò ọ̀sẹ̀ méjì lóyẹ ká ti ṣe ta ní ń jẹ́ àbùkù rẹ̀ ní ìrètí gbówó lẹ̀gbẹ́ bá ń fún àwọn ọmọ tí wọ́n bá gbàgbé ìgbẹ́ bá parí wáàsí bẹ́ni wá sí bẹ́ẹ̀ ó wá pìkì pé tàbá ti bèèrè question káwọ́ ọmọ 20 tàbùn lẹ́mọ̀ ìwárá bí alájì kan ní gbàrùmọ̀dọ́rùn táwọn ilé ìfẹ́ gbọ́ra àwọn tàbí títí àti kan máa fi sàárà rẹ̀ báyìí wá pè wọ́n ẹnìkan fẹ́ ṣe báyìí o sì ọ̀gá ìlànà ọmọ ẹ̀ṣẹ́ náà ẹbí mi náà á di ọmọ táàtì ó dọ́wọ́ nínú báwọn àwọn ọmọ fífi ìlàbẹ́ bò lẹ́bọ̀ ẹ̀rí náà àwọn ọmọ ọdún tó báwọn. àná irú ọlọ́run kan náà wá ń bẹ táwọn ọmọ sọ fún mi bí ẹ bá fẹ́ ṣe ìfẹ́ ju ọsọ fún wa ẹ mọ́ sọ fún wa mo wá rí lánàá ah, ni so ìdí nìyẹn tó bá di aago mẹ́sàn-án àbọ̀ insha Allah ta'ala abẹ́rẹ́ láàrin ìṣẹ́jú díẹ̀ lọ́sẹ̀ ogun tá a ṣe àwọn sọ̀rọ̀ àmúhù ọ̀rọ̀ àti gbèrè lọ́wọ́ àwọn ọmọ ẹni wáyé ti ń gbà yóò máa gba ìbùsàn ní àmọ́ ìsàn ní àmọ́ fún wọn àwọn sì ti mọ lọ́bi tí a bá lọ ṣùgbọ́n ní kálukú gbogbo àwọn ọmọ wa ẹ̀jẹ̀ káyé ti tú wọn náà lábẹ́ fún lẹ́kùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ayé ọ̀gọ́ sòrò tó bá yẹ kéde jọmọ fífi ló wọlé àdúrà gbà náà nù sòrò bá yẹ kọjá wọn tilẹ̀kùn kódà síbi ìyá yìí láàbò kò ṣe àṣọ ìṣòro náà á tilẹ̀kùn gbogbo mọ́sálásí ẹni tá a bá ti wá kó wọlé <laughs> ó ti dọ́ mi ọjọ́ rẹ̀ subhanahu wa ta'ala àwọn àgbàlagbà náà lè wá o àmì ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀kàn wá gbọ́n pa mú ẹ̀dúrà nígbà àgbàlagbà rẹ̀ ṣé torí ẹ̀bùn lè rí rẹ̀ wá sílẹ̀ ẹ̀ẹ́lẹ̀ agbáragbà lè wà àmọ́tọ́ yìí náà bá di pé wọ́n ti lẹ̀kùn mẹ́yìn náà ẹ̀ẹ́lẹ̀ ẹ̀mà pẹ̀ subhanaka alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa